gbogbo ìsìlẹ̀ gan tẹ́ ń rí nísàn bí wọ́n ṣe yẹ máàkì gbogbo ẹ̀ tí ó di ìlú gan Yorùbá ló ṣe gbogbo ẹ̀. àwọn èèyàn kókó mọ̀ gbogbo àwọn ọ̀nà ńláńlá tí Ghana rí nísàn Yorùbá ló ṣe design gbogbo ẹ̀ ló dẹ̀ fi gbogbo wọ́n ṣe máa ṣe sílẹ̀ òun ni the first city engineer tó tẹ̀lé pẹ́ẹ́ ní city engineer tó fi ṣe gbogbo wọ̀nyí yorùbá ni bẹ̀yàn kókó mọ̀ ẹ̀ làláwà lòun náà àwọn àgbà ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ń prọ́fìtì nínú gbogbo ìyà tó ń jẹ ọmọ nàìjíríà yìí ẹ ní ṣe oríire àmì gbogbo ẹni tí ó bá tówó bá ti wọ àpò ẹ̀ indirectly and directly tó fi jẹ́ sọ́fánẹ́sì ọmọ nàìjíríà yìí because ìyà yẹn ti wá dórí pé àwọn èèyàn ò lè ra oúnjẹ mọ́ hundred thousand naira one week fún iná one week hundred thousand tọ́kì ti di tọ́kì tí mo polówó ń jọ sí pé four thousand ó ti di six thousand ẹyọ kan ẹni tó bá ti wá ń prọ́fìtì tó wó lọ bẹ́ẹ̀ ni prepaid three days in now three days ṣé òun kọ́ là ń rà ń bí báyìí ẹ ní ṣoríire ọmọ yín ò ṣẹ̀mí ọmọ yín á ṣoríire but ọmọ yín ò bá wá ọ̀nà tó máa fi poison yín ògùn ló máa pa òun náà lágbára ọ̀nà ẹ ní orí burúkú ẹ máa máa ṣe ẹ máa rówó no problem no problem ẹ máa rò pé ẹ wà ní fàájì but ìjọ tí kinní yẹn bá máa ta yín nídìí ẹ ní rówó ra rọ́ọ̀bù wọ. Yes, truth is bitter. It is better we tell ourselves some truth here. Brothers and sisters, let us all together shame the devil. Benny, go to Ibadan under bridge. You will see our mothers are begging for arms. One big bárà, one tọrọ abomination, Our malade, All our leaders of tomorrow are now olóṣó, Agberu àwọn amògùn olóró ogun olóró ló tiẹ̀ wá lọ ṣalalu báyìí everybody wọn àwọn youth ọjọ́ ògọjọ́ ọ̀la wa wọ́n ti wá di kolos hmm, mo kíwa kíwa kíwa mo kíwa kíwa gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí orúkọ mi ò yí padà kò dẹ̀ lè yí padà rárá rárá èyí dára kò wé kò kò kò kò kò ẹ̀. ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá tí ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá ọmọ yorùbá ìran yorùbá tó jẹ mí lógún tí mo sì yàn láàyò òun lórí jọ ǹjẹ́ o tilẹ̀ ti gbọ́ wípé o ti gbórí nígbà kan àbí níbì kan ní ìgbà kankan wípé ghana ghana ghana ṣé mo wípé ìlú òyìnbó ni ghana jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ olówó tó wà ní nàìjíríà tí wọ́n lẹ́ṣin lẹ́ẹ̀kan tí wọ́n ní owó tán ní ọlá tán ní ọ̀rọ̀ tán ní gbogbo ẹ̀ tán lórúkọ tán tún ní kọ́ńpìnì ǹjẹ́ o mọ̀ wípé ghana lẹ́fíríbọ̀dì ń sá lọ Ghana yẹn ní èní ó dàbí heaven ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣó fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ló jẹ́ wípé Ghana ni wọ́n yàn láàyò wípé okay o tó bá fẹ́ lọ sílé I want to go home mo fẹ́ rest mo fẹ́ ní fun security wise tight everything wà okay Ghana ni wọ́n dẹ̀ nílé wọ́n ní company àìmọye ọmọ ilẹ̀ yorùbá tó lówó tó lọ́lá tó lẹ́ṣin lẹ́ẹ̀kan èyí tó fi máa dá iléeṣẹ́ sílẹ̀ ní àárín ilẹ̀ yorùbá tí àwọn ọmọ yorùbá tó ń gbé ní ilẹ̀ yorùbá tí wọ́n á lè jẹ lára ẹ̀ láti sọ pé bí wọ́n employ wọn and all this thing láti máa build ilẹ̀ yorùbá wọ́n á mú owó yẹn wọ́n á lọ fi kọ́ iléeṣẹ́ àràǹbádá ìsáídà sí ghana àbí sierra leone àbí no cote d'ivoire ẹ má bínú cote d'ivoire àti Ghana ibẹ̀ ni àwọn ọmọ Yorùbá olówó wa ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n invest owó sí ò tí gbọ́ bàbá owó lọ́wọ́ ṣé o ti gbọ́ wọ́n ní the biggest shopping complex tó wà ní Côte d'Ivoire bàbá Ọbásanjọ́ lónìí bẹ́ẹ̀ ni ǹjẹ́ o ti gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa lọ́tún lọ́sì ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé owó tí wọ́n fi eh, àgàgà security vote owó tí wọ́n ń gbà láti federal tí ó yẹ kán fi build ilẹ̀ yorùbá kán fi kọ́ ilé iṣẹ́ kí wọ́n fi ṣe ọ̀nà kán fi ṣe oríṣiríṣi wọ́n á kó papọ̀ ó dìbò ó di ghana kì í máa ṣe wípé àsìkò yìí nìkan mà ní yorùbá ti ń build ghana ṣe bóun fi ti ara ẹ nínú fídíò yẹn mo yìí máa tún play ẹ fún yín tẹ máa gbọ́ díẹ̀ sí bẹ́ẹ̀ ni ṣé o gbogbo infrastructure tí ẹ enjoy ní ghana eh, títì tó lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ tí ò sí wàhálà and everything ǹjọ́ ti gbọ́ rí nínú ìwé ìtàn pé àwọn ọmọ Yorùbá àwọn ni wọ́n design everything everything tó enjoy gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń sá lọ Ghana tó ń kó gbogbo nǹkan ilẹ̀ Yoruba. tó yẹ kó fi build ilẹ̀ Yoruba. tó yẹ kí gbogbo wájọ build ẹ̀ ó prefer òun kó lọ sí Ghana Tori security wà ní Ghana torí gbogbo nǹkan wọn wà okay? Tori àwọn náà ń build ẹ bó tilẹ̀ jẹ́ wípé Ghana náà dàbí ti tẹ́lẹ̀ mọ́ bọ̀ sibe ṣé èyí lè fi Ghana ẹ fi we Nigeria. no now gbogbo àwọn iléeṣẹ́ tó yẹ kí wọ́n kọ́ sí ilẹ̀ yorùbá gbogbo àwọn olówó wa ghana mà ni wọ́n ń kó lọ kò dẹ̀ ń ṣe ìgbà àkọ́kọ́ ṣé o ti wá ń rí báyìí mo kàn fẹ́ kó mọyì ara ẹni o gẹ́gẹ́ bí ọmọ yorùbá mo dẹ̀ ń fi àsìkò yìí sọ fún ẹ orúkọ tèmi ni dára lẹ́ẹ̀kan sí ìwọ ọmọ yorùbá bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi méètì mi kò ì pé kò ì tí ì léètì àì lè ṣe gúdúgúdú meje ya ya mefa nílẹ̀ yorùbá ọlọ́run ọba ń gbọ́ torí wípé kò síbi omo Yoruba o ò sí ní orílẹ̀-èdè de contribute and contribute ni every other country tá a greatly beni ni kí ló dé tá a wà fàyè gba ìtẹ̀síwájú yìí láàrin ara wa ká jọ fọwọ́ ara wa ká fi tú ilẹ̀ yorùbá ṣe yorùbá ilẹ̀ yorùbá ti sink bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sáré gbé Eh, ta ni ó kọ ìwé yìí o ah, ẹni tó kọ ò kọ orúkọ ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ó ní yorùbás and yorùbá land is sinking in nigeria yorùbás yorùbás and yorùbá land is sinking in nigeria ohun tí wọ́n fi parí eh, kínní nìyẹn write up yìí dẹ̀ rè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ò ti rè gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ ó ní it is better we tell ourselves some truth Hear, brothers, and shame the devil. I have visited at least 29 states across Nigeria and know what I am saying when I say Yoruba is sinking. Ẹni ni eje kaso tito sọ òtítọ́ fúnra lára wa níbi tí adé Definitely ìkan lára àwọn ọmọ Yorùbá ni. Yoruba ilẹ̀ Yorùbá Yorùbás and Yoruba land and sink ó ní à ń sink. Ẹni wá tẹ̀síwájú pé òun ti lọ across bo bo ọ̀pọ̀lọpọ̀ state tó wà ní Nigeria, òun ti lọ sí about at least ó kéré jù twenty nine states òun dẹ̀ rí wípé ní ìgbà tóun rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun rí wípé yorùbá ti sink gan ni ẹ wá gbọ́ bó ṣe tẹ̀síwájú ó ní yorùbá land is the pillar that uphold nigeria economy but most of yorùbá people are not benefiting anything from their commonwealth poverty and wretchedness are overwhelmed most of yorùbá people ṣé lóòótọ́ ni àbí rọ́ ó yá máa bá mi fi kọ́mẹ́ǹtì pàdé mi níbi comment section jẹ́ ká jọ ṣe fídíò yìí ẹni ní Yorùbá àwa ní pílà tó gbé ètò ìṣúná owó bí wọ́n ti ń powó àti tí ó gbé nàìjíríà tó jẹ́ kí nàìjíríà ṣe máa jẹ́ wọn nàìjíríà lénìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa láti gbọ́ nínú statistics oríṣiríṣi tí everybody ti ṣe síta pé owó tí wọ́n ń generate revenue tí wọ́n generate nílẹ̀ yorùbá tó ń kó lọ sí federal òun ló ń lọ lọ́ọ̀kan yẹn yet ibi tí wọ́n ti ń generate àwọn owó wọ̀nyí heavy heavy amount wọ̀nyí báwo ni ilẹ̀ ẹbẹ̀ ṣe rí ìsèpìtì ilẹ̀ yorùbá ti dry kò sí kankan tó bá lọ sí èkìtì ondo mi yúùsì mọ́ ọ̀ṣun lọ títí and so on tó bá ti yọ lagos state àti ìbàdàn kúrò gbogbo àwọn ilé tó kù bíi banking industry hotels uh, bars àwọn nǹkan tí ó kọ́mọ̀ tó wà ń bẹ̀ nìyẹn yàtọ̀ fún àwọn ibi mẹ́ta tí mo sọ yìí kò tún sí development kankan tó wà wà kàn rí everywhere á kàn dry everybody á máa fẹsẹ̀ gbálẹ̀ kiri kò sí nǹkan kan ah ó dà ẹja máa kà lọ. ẹni yẹn wá ní Yorùbá land is sinking sir Go to Ibadan under bridge. You will see how our mothers are begging for arms. Abomination. Our malade. All our leaders of tomorrow are now Ashewo, Ati, amògùn olóró. Wọ́n ní ní pé lo lọ tó bá lọ under bridge ni Ìbàdàn. Under bridge máa pọ̀ gan ní Ìbàdàn àbí? Ok. Wọ́n ní tó bá débẹ̀ yìí pé àwọn ìyá wa ọmọ Yorùbá pọ́nbélé kò ń ṣe Haúsá kò ń ṣe Fúlàní kò ń ṣe ìyàmí nídìí ìyá nídìí bàbá wọn náà lọ bẹ̀rẹ̀ bẹ báyìí tí wọ́n tò tó gbégbá bára báyìí bára yẹn ni wọ́n fi ń tọ́jú ọmọ nínú ilé tó fi ń tọ́jú ọkọ torí ọ̀pọ̀lọpọ̀ ọkọ báyìí ni ò kàn mọ́ nílẹ̀ Yorùbá ìyàwó dẹ̀ ló ń kọ́ ń bẹ̀ you understand ohun tí ìyàwó bá mú wá láti ta tó mú wá sórí tébù òun náà lọ́kọ á jẹ ayé ìgbà kan ni àwọn ọkùnrin wa nílẹ̀ Yorùbá ni wọ́n ní ego pé ẹ́ eh? ọlọ́run má jẹ́ ń jẹ̀dí ìyàwó mi ọlọ́run má jẹ́ ń ṣe kinní kan ẹ pé ìyàwó mi á bọ́ mi láéláé mi ì nígbà nǹkan tó bá máa gbà la fún kò ń ṣe ayé àsìkò tá a wà yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wa ní ilẹ̀ yorùbá lónìí ìyàwó wọn ò ní wọn ló ń bọ́ wọn àwọn gan òde bọ́dẹ̀ àmọ́ wọn bìkítà mọ́ pé láti ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ibo lo ti rówó tó fi róúnjẹ ṣé oúnjẹ ṣàti wà ń bèbí kíbi ìbátẹ̀ ìjálè ló fún lówó yẹn tẹ́ ẹ bá wo ilẹ̀ yorùbá lónìí èmi àti àwọn bírọ́dà mi kan sọ̀rọ̀ ní ìjẹta a sọ̀rọ̀ gan-an a sọ̀rọ̀ hours hmm, àti mọ́mì mi yẹn a gan-an wọ́n jẹ́ kó yé mi ní Lagos State wípé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí wọ́n jẹ́ ìyàwó ilé tán wà nínú ilé lọ́dọ̀ ọkọ pẹ̀lú ọmọ tán bímọ ni wọ́n ti di kíni wọ́n ti di rádaràda o kò sí ìyàwó kan pé ìyàwó mi mo fọwọ́ sọ̀yà kò sí ìtàn mi as a matter of fact ibi tó lè dé gan ọkùnrin gan ò lè challenge wọn ọkọ wọn gan ò lè challenge wọn pé kí ló dé tó ń yàn tó ń yàlè mọ́ mi lára ìgbà tó jẹ́ wípé àti jẹ́ àtẹ́mú ni wọn á fọ ọkọ á wà nulẹ̀ àtàwọn ọmọ àlè á sì lọ bá lè á dẹ̀ lọ bá àlè ṣèkọ́ tó yẹ kó ṣe bí ìwọ̀nba àgọ́ tá àlè bá fún òun ló máa fi oúnjẹ wá sílé òun ló fi ń bọ́ ọkọ àtọmọ ẹ dẹ̀ ní nǹkan ò tí ì ṣe ìran Yorùbá ẹ jọ̀ọ́ mo wá fẹ́ bí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ ń gbọ́ mi tẹ̀sí ń wò mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣé yorùbá ayé ìgbà àwọn bàbá yẹn ó yàtọ̀ kí ló ṣe yorùbá àsìkò yìí ṣé ẹ̀dẹ̀ ṣó yìí pé a wà òkè yorùbá àsìkò yìí tàbá ti máínọ̀sì patí ṣíṣe kò tún sí nǹkan gidi kan tí mo rí tí yorùbá dẹ̀ ń ṣe mọ́ ní nàìjíríà àbí ẹ má bínú ẹ lè sọ pé irọ́ ni mò pa mo believe ṣùgbọ́n ẹ proof me wrong ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sí abẹ́ comment section kí ni àwọn nǹkan tó rí kí ló ṣe yorùbá àsìkò yìí tí a ò wà átíìfù tá a wùwà ọmọ aládé tá a mọra wá sí tí a jẹ́ kí ló ṣe yorùbá àsìkò yìí tí àwa la máa sọ pé a ò gba gọ̀jẹ̀ àwa la wá swallow gọ̀jẹ̀ kí ló dé tí yorùbá wá gbà fún tó wà less than nothing kí ló dé tí yorùbá àsìkò yìí tí wọn ò ní ìtìjú mọ́ kí ló dé tí yorùbá àsìkò yìí wọ́n gbà láti pe màálùú ní your lordship sà nígbà tí yorùbá àsìkò gbà tí yorùbá ń jẹ́ yorùbá káwọn ń sọ wípé kàkà káwọn nítorí káwọn pe àwọn ò lè sọ pé torí àwọn fẹ́ jẹran kọ́ pe màálùú ní broda ṣùgbọ́n ní àsìkò yìí yorùbá ti torí pé wọ́n fẹ́ jẹ màálùú màálùú gan wọn rí jẹ yọ my lordship ni wọ́n ń ṣe fún màálùú nísìnyí ẹjọ́ kí ló ṣe yorùbá àsìkò yìí mo kàn ń béèrè ni o ẹjọ́ ẹ máa bá mi dáhùn síbi comment section kí ló ṣe yorùbá àsìkò yìí tó jẹ́ wípé ká múra kí ọmọbìnrin kó múra nínú ilé àwa la ní ẹwà inú àti títa tá a bá dẹ̀ múra tán iyì yẹn á jáde ṣùgbọ́n yorùbá àsìkò yìí àwọn yúùtù tẹ̀pẹ̀ lóògùn ọjọ́ ọ̀la wọ́n ọmọ yẹn ni wọ́n wọ́n ti rin òhò wọ́jà àgàgà àwọn tó wà nínú yorùwúdù tó tún wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mẹ́ńtọ̀ ìhòhò lókù tí wọ́n ń rìn kiri báyìí wàhálà ti dé ẹjọ́ kí ló dé tí ọmọ Yorùbá ọmọ nineteen years old tó lọ ṣoògùn owó oògùn owó wá lágbára ju òkú ẹ̀ ni wọ́n bá pẹ̀lú gbogbo oògùn owó tó ṣe ẹjọ́ kí ló ṣẹlẹ̀ sí Yorùbá àsìkò yìí ṣé yorùbá àsìkò yìí wọ́n ti pun nǹkan mọ́ nǹkan fún wa ni torí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ wa tí mo bá ń ṣe mistake i stand to be corrected eh, ní comment section ó sì lè pè mí náà ẹjọ́ yorùbá àsìkò yìí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa wá ń ṣe bí zombi sombi no bó o bá sọ fún sombi kó báàfù kò ní báàfù bó o sọ fún sombi kó gbẹ́sẹ̀ báyìí kó ṣe báyìí kò ní ṣe àti wípé sombi gan tún wá bẹ́tà yorùbá àsìkò yìí kí ló dé tí yorùbá generation àsìkò yìí tá a lákìkanjú kí ló dé tí yorùbá àsìkò yìí wá ràn mú un kí ló dé tí yorùbá àsìkò yìí tí ọ̀pọ̀lọpọ̀ wá wá ṣe bí dìndìnrín bẹ́ẹ̀ pé wọ́n ti kó iye wa lọ kò yé mi mọ́ o Yoruba àsìkò yi, a ò ní action kankan no action no nothing ṣùgbọ́n ohun mo wá rí nínú Yoruba àsìkò yi. ṣe rí wọ́n ní yorùbá àtọ̀tẹ̀ five and six ni wọ́n ṣe rí yorùbá àsìkò yìí ó wò sí ọ̀tẹ̀ àsìkò yìí ó wò sí ju ayé ìgbà won baba wa o ye. yéè ṣebéyàn tó bá ṣẹ̀ ẹ́ wàá ní ó ṣẹ̀ ẹ́ ó dáríjì àbí eléyìí Yoruba àsìkò yi wọn ò ní lati se wọ́n ìwọ kan tiẹ̀ tó bá fẹ́ kí wọ́n kàn ṣe ọ̀tá ẹ̀ tó fẹ́ kàn gbógun tiẹ̀ ṣe oore kékeré fún yàn ṣe oore kékeré fún wọn àgàgà wọn tó wà lé wàhálà ti de o ó ti lọ fọwọ́ ara ẹ̀ fa jògòdì nìyẹn o yorùbá àsìkò yìí ò mọ̀ọ́rẹ́ yorùbá àsìkò yìí ló fi bí san oore yorùbá àsìkò yìí ló ní kó má bà ti yàn kan jẹ́ nítorí wípé kí ni torí àǹfààní ara ẹ̀ kí ló dé yorùbá àsìkò yìí adẹ̀ ṣe gbogbo kìíní ó ń dùn wa ó ń dùn wa bẹ́ẹ̀ ilẹ̀ yorùbá dẹ̀ ń parẹ́ wọ́n reduce the populations wa day by day bẹ́ẹ̀ ni wọ́n ń weaken gbogbo intelligent ìtàlá ní ẹ̀rí pé ó ti ń weaken gan ni ó ti ń lọ kò sẹ́nibọ̀dì tó kí ẹ̀ nípa an intelligent person fastafoso òun ni everybody ń wá kiri tó bá ṣáà ti lówó everybody fẹ́ worship ẹ ibi tó ti rówó yẹn kò sẹ́ni tó kí ẹ̀ ní ayé ìgbà tí Yorùbá ń jẹ́ Yorùbá kó o tó sọ pé o fẹ́ lówó wàá ṣiṣẹ́ tó owó ẹ̀ tí o ah ah ṣebí ìgbà tí mo kéré wọn máa ń sọ wípé àwọn nígbà yẹn oògùn owó wà ó wà scanty kò síbi tán ti ṣoògùn owó bọ̀ ó wà very very scanty nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ tó bá dé ṣoògùn owó torí pé kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ bí ìsìn wọ́n tètè máa ń mọ̀ wọ́n wọ́n á ti mọ̀ ipò oògùn owó ni wọ́n ṣe ìjọ mọ̀ ipò ọ̀pọ̀lọpọ̀ oògùn lọ́gọ̀ àwọn ọmọ yorùbá ọmọlúàbí ni wọ́n máa sá fúnru wọn irú àwọn ọmọlúàbí àsìkò ìgbà yẹn wọn kì í gba owó lọ́wọ́ irú àwọn ènìyàn báyìí wọn máa lé ọmọ wọn má lọ sí ilé wọn wọn kì í fẹ́ kí àwọn fámílì olóríire kó bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ torí ó wà desperate ni wọn kì í fẹ́ bá wọn ṣe ní ayé ìgbà tí yorùbá ń jẹ́ yorùbá tí yorùbá ò tí sink kò ń ṣe yorùbá ìsìn yorùbá ìsìn ò fẹ́ mọ ibi tó ti mówó wá mú owó yẹn kájọ pé kájọ ná ni kò kàn wọ́n you understand yorùbá dẹ̀ ń tán lọ lójoojúmọ́ yorùbá ń tán lọ yorùbá land is sinking sa ma. ẹni continue ó ní and if care is not taken Nigeria will completely destroy the Yorubas. We are the only ethnic tribe who doesn't understand the concept of self-preservation eh, uh, and conservatism in this contraption. We are the Oduosa of Nigeria that accept every rubbish and nonsense they throw at it. Our region is the only region where one Nigeria is being practically practiced in Nigeria ṣe irọ́ ni àwọn wo lẹ́ ń parilẹ̀ tí ń gbọ́ lẹ́nu wọn I stand for one Nigeria Yorùbá ni ó bá ti ń gbọ́ I stand for one Nigeria ọmọ Yorùbá ló máa bá ń bẹ̀ hardly ló máa rọmọ Yíbò tó máa máa sọ fún I stand for one Nigeria ó fẹ́ kú fún one Nigeria hardly ló máa ráwọn nọ́dẹ́nà tó ti ajáàkì Nàìjíríà àwọn gangan ní original Nigeria àwọn ni one Nigeria hardly gan náà ló máa rí wọn tó máa bọ́ síta tó máa wá sọ fún ẹ pé one Nigeria once I stand for one Nigeria yàtọ̀ fún àwọn politicians wọn tí wọ́n ń jowó wọn Yorùbá nìkan ló máa ń sọ I stand for one Nigeria okay now no wahala kindly look back and check the greatness of Yoruba nation pre-independence check it again Yoruba civilization during First Republic of Western Region and compare the two eras to present Yoruba land of today and tell me if we are progressing as people or we are retrogressing, if we are sinking or we are moving forward. Where do Yoruba treasures belong? <laughs> Who is in charge of our treasures? Where are those infrastructure infrastructures Baba Wolowo labored for? We are not sinking, right? Where is our Abuja house mansion in the UK? What happened to the first TV station in entire African continent? Where is our building they turned to Nigeria embassy building in the UK and UK yẹn lé ní embassy UK yẹn Nigeria government ń jẹ owó eight point something million pound ni Nigeria government wọn ò wo yẹn Hmm. ní UK where is our building in Saudi Arabia for Yoruba Muslim that travel for pilgrim pilgrimage where is our coastal line and seaport who is controlling them and we are not sinking right they play my brother Emi Ahadi my sister say if you are not sinking why are we now ranting and lamenting about the mad why are we now ranting and lamenting about the were activities of immigrants, Igbos and Fulanis in Yoruba land nǹkan tẹ́niyẹn ń sọ nísìnyí ni wípé tí yorùbá ò bá máa wọlé lọ tó ń sínkì lójoojúmọ́ kí ló dé ta wá ń pariwo tá à ń pariwo lójoojúmọ́ wípé àwọn ẹ̀yà mìíràn bíi ti ibo àbí fúlàní haúsá wọ́n ń gbógun tì wá ní ilẹ̀ baba wa ẹni ń béèrè lọ́wọ́ wa wípé tí yorùbá ò bá sínkì ibo ni yorùbá abuja house mansion ibo ló wà ní uk tí àbá sínkì tí yorùbá ò ti tán ibo ni kí ló ṣẹlẹ̀ sí the first tv station ní the whole entire africa continent. Mm ẹni yẹn ní tí ilẹ̀ yorùbá ò bá máa wọlẹ̀ ibo ni infrastructure bàbá Awólọ́wọ̀ gbogbo iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ and co tí wọ́n lébọ̀ fúnlẹ̀ yorùbá ibo ni gbogbo ẹ̀ wà léèní wọ́n ti pin mọ́ra wọn lọ́wọ́ èyí tó kù wọ́n tà dànù èyí tí wọ́n tà dànù wọ́n ti sọ di rádaràda ta ni ó wà in charge of our treasures eh, where do yorùbá treasures belong àti oríṣiríṣi bẹ́ẹ̀ if we are not thinking we should have just keep quiet and be looking. If we're not thinking, why did Awolowo made a statement that we will be the one to liberate ourselves when the time comes? Can the people in freedom still be fighting for freedom? That is a big question. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè down mi dáhùn níbi comment section. Awolowo knew that we have been enslaved already. Hence the reason for that statement. My Yoruba brother and Emehadi sister Simon, whether you accept it or not, Yoruba is sinking in Nigeria. And only option we have is either our option yẹn òun regional system of government or separate Yoruba, you know, Any, anything aside from these two options is continuous lamentation and ranting. Let me quickly ask you this question. Bro, sis, what is our hope and our next plan as Yorubas after eight years expir expiration of Tinubu's presidency? Ah, oh, Shebi ẹ̀yin ọmọ yorùbá ti sọ wípé ṣebí tinubu ti wà ń bẹ̀ kí ló tún jẹ́ yorùbá nation eh. Are we going to continue to be part of one Nigeria under the control and rulership of another Fulani man for another thirty good years before presidency gets to Yoruba <laughs> again? Knowing fully well that almost 60% revenue sustaining Nigeria is from Yoruba land. Wọ́n ní ká bi yín wípé báwo ni tí Tinubu bá ti parí eight years kí ló tún máa ṣẹlẹ̀ sí ẹ̀yin Yorùbá o o ó pọ̀ yẹn yẹn yẹn. Are we or we are going to force our exit out of this bondage called Nigeria. Ẹnìyẹn wá tẹ̀síwájú bí ó but remember that the fight we are refusing to fight now, our children will surely face it. What is ṣíwájú dákú Because Nigeria was designed to fail and the fraudulent Nigeria constitution was purposely drafted for the exploitation, subjugation, and enslavement of Yoruba people. That is why Igbos and Fulanis don't want restructuring wá wo fídíò yẹn. Eh, Alhaji elalawa tó yẹ pé ẹ̀mẹ́ta ló jẹ́ journalist of the year ní Ghana tó yẹ pé kì í ṣe kékeré wọ́n bá fà á gan-an ó dẹ̀ fi hàn ó fi ti Yorùbá ó fi hàn ní gbogbo ẹ̀mẹ́ta ẹ̀tẹ̀ẹ̀ta consecutively ni ò kì í ṣe pé eh, ó ṣe ẹ̀hẹ́ kó tó di pé òun fúnra rẹ̀ ẹ fi ọwọ́ sílẹ̀ ká tún fi yẹn náà lẹ̀ ṣe rí gbogbo ìsìlẹ̀gàn tẹ́ ń rí nísìnyí bí wọ́n ṣe yẹ máàkì gbogbo ẹ̀ tí ó di ìlú gan-an Yorùbá ló ṣe gbogbo ẹ̀. àwọn èèyàn púpọ̀ mọ̀ gbogbo àwọn ọ̀nà ńláńlá tí Ghana rí nísìnyí Yorùbá ló ṣe design gbogbo ẹ̀ ló dẹ̀ fi gbogbo wọ́n ṣe máa ṣe sílẹ̀ òun ni the first city engineer tó tẹ̀lé pẹ́ ní city engineer tó fi ṣe gbogbo wọ̀nyí yorùbá ni bẹ̀yàn kókó mọ̀ ẹ̀làláwà lòun náà àwọn àgbà ẹ̀làláwà nìyẹn tó yẹ pé àwọn náà mójútó gbogbo à ń ṣe ọ̀nà ni à ń túlù ṣe ni tẹ́bàdẹ̀ tulé náà bẹ́ẹ̀ náà ní inú politics irú àwọn Alhaji Ladan yorùbá ni. No, tẹ bá ń wá politicians tí wọ́n deport ní Ghana pẹ̀lú àwọn Amadu Baba Alhaji Ladani wà nù wọn so ní Ghana Yorùbá ṣe nǹkan púpọ̀ òun làwa wá bá nígbà tá a dẹ̀ wá bá nísìnyí ó yẹ ká máa tẹ̀síwájú pẹ̀lú nǹkan tó bá da nípasẹ̀ Yorùbá irú ẹ̀ là ń ṣe nísìnyí tẹ́lẹ̀ kì í ṣe gbogbo wọ̀nyí kò sí gbogbo wọ̀nyí nísìnyí ní tẹ́lẹ̀ so idea tí àwọn organizers tó ń mú wá tó fi dá irú ìjókòó yìí sílẹ̀ ó yẹ ká yìn wọ́n púpọ̀ ká dẹ̀ máa encourage wọn so that a máa tẹ̀síwájú lọ. on that note mo rò pé we will declare the event um, open now. my end pẹ̀lú speech mi kí a fi close. Uh, it's been a very great honor hosting this remarkable event that celebrates the rich heritage and underst understanding achievement of Yoruba people in Ghana and across the globe. Today, we have all witnessed the media launch of the TC Award 2024 Stroke All Yoruba Hero Summit. This is a platform that not only recognizes excellence, but also foster unity and progress within our community. In order to showcase the best of Yoruba culture and heritage, we have... Yorùbá ayé ìgbà yẹn ẹjọ́ kí ló wá ṣe Yorùbá ìsìn kí ló dé even both home and abroad the only thing tí mo rí tí àwọn Yorùbá àsìkò yìí ń ṣe ọ̀tẹ̀ ìbàjẹ́ ara yín àwọn nǹkan wọ̀nyí àbòsí rìkíṣí kẹríyàn tó ń lọ nílọ tẹ̀ tó ń gbìyànjú tó ń tiraka ò ní lọ ò ní kọjá abẹ yẹn ká máa gbógun tira wa ó ń sọ ilẹ̀ yorùbá ó sọ wá di èrò ẹ̀yìn ó dẹ̀bẹ̀ ni wípé yorùbá ti tán o ṣe dẹ̀ ṣó ẹ pé yorùbá àsìkò yìí awọ́ ọ̀tí ẹ̀ṣá àbí ká kúkú pa orúkọ wa torí ó dẹ̀ pàwà yorùbá àsìkò yìí and disgrace àwọn yorùbá náà yes and disgrace àwọn yorùbá àná àwọn yorùbá àná wọ́n wá intelligent wọ́n ò dẹ̀ bẹ̀rù láti show intelligence wọn fún gbogbo àgbáyé yorùbá àná wọ́n ní akíkanjú wọ́n ò sì sákíjọ wọ́n ò ṣe jìnnìjìnnì ògbọmọ lọ́wọ́ wọn wọ́n ò ṣe bí dìdìrín yorùbá àsìkò ìsìn kí wọ́n gbà fún nothing láti lè jẹ yorùbá àná àwọn wọn mọ iyì wípé ìran ọmọ aládé ni wá wọn sì ń ṣe wọ́n sì ń fi sí practice wọn sórí ìwọ̀nba iyì tó sì wà lára ìwọ àtẹ̀mí lẹ́ni gẹ́gẹ́ bí ọmọ yorùbá àwọn yorùbá àná ni wọ́n fi síbẹ̀ ojú yorùbá àná yẹn àwọn bàbá wólọ́wọ́ àǹkó gbogbo wọn yẹn ojú wọn ìgbà yẹn ọ̀nà sì fi ń wo ìwọ àtẹ̀mí èmi wá ń bi ẹ́ nísìn ṣé yorùbá ìgbà àwọn bàbá wólọ́wọ́ àǹkó òun làwa nísìn iyì àwọn bàbá ìgbà yẹn ìwọ̀nba tíntínní òun ni wọ́n fi ojú ẹ̀ sì fi ń wò wá àbí òun náà sì fi ń fún wa ní little regard ní the whole of Nigeria àìjẹ́bẹ̀ ṣé ìwọ òjókòó kò rò wípé kò sí ẹ̀yà kankan torí ti yín rò mọ́ nílẹ̀ Yorùbá báwo la ṣe ṣe wo ò rí fídíò tó gbọ́ ẹni even ní Ghana ṣorí ṣorí ipa tí àwọn Yorùbá àná tí wọ́n kó ní Ghana ẹjọ́ Yorùbá ẹni kí ló ṣẹlẹ̀ báwo la ṣe ṣe báwo la ṣe rìn ta ṣe débi kò sì tí ì léètì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò ì léètì ó yẹ ẹ̀jẹ̀ ká tètè múṣẹ́ ṣe tẹ́ ẹ bá fààyè gba ìfẹ́ báwo lèèyàn mẹ́ta ṣe fẹ́ dúró ní méjì méjì yorùbá ò láìkè ìfẹ́ ìfẹ́ àti yorùbá ọ̀tá ara wọn ni wọ́n ọ̀sán àti òru bẹ́ẹ̀ láìsí ìfẹ́ yorùbá ò lè gòkè àgbà báwo la ṣe wá fẹ́ ṣe ṣe. Hmm. tó jẹ́ kí ìwà àtẹ̀mí ká pàdé níbi comment section kí ni ọ̀nà àbáyọ what is the way forward yorùbás and yorùbá land is sinking. má gbàgbé láti bá mi subscribe sórí youtube channel